واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقول فوالله أتركاتي جوي فواسواجوا أملوا محمد صلى الله عليه وسلم kọ́lọ́wọ́ ọba ọba tí ọlá rẹ̀ ga kọ́mọ́sá jọ jàre àlékún ìtọ́sọ́nà kọ́mọ́sá jogún rẹ̀ fún wa àlékún ìmọ̀nà kọ́lọ́wọ́ ọba kọ́mọ́sá ṣe fún wa àwọn abẹ́rẹ́ lọ́dọ̀ rẹ̀ kọmọ́sá gbogbo ìkìláàsì orí pé tí ma fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá kọmọ́sá gbogbo rẹ̀ fún wa kó wa pa wá sórí ìlànà tànàbíwa muhammad sallallahu alaihi wasallam inṣáàlá ta'ala a máa tẹ̀síwájú lórí àlàyé nípa alkùrán lẹ́kẹ̀rìm èyí tí a mọ̀ sí tafsir alkùrán súra tí a ń kà lọ́wọ́ òun náà ni súra tí máìdá àyà bí tí a kà kárìn òun náà ni àyà 45 أعوذ بالله من الشيطان الرجيم وقفينا على آثارهم بعيسى بن مريم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراه وآتيناه الإنجيل فيه هدى ونور ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الكتاب وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه وما لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا إليك الكتاب بالحق بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أعوام لهم عما جاءك من الحق بكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما ومن أحسن من الله حكما لقوم يؤكلون بالله من الشيطان الرجيم وقفينا على آثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا الكتاب بالحق مصدقا بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم أما جاءك من الحق لكل جعلنا منكم شرأة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن لنبلوكم ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك وإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون Allah subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn àlàyé èyí tí ń ṣe fún wa nípa àwọn àbáni Israel àti bí wọ́n ṣe tẹ̀lé tọ́lọ́run mọ́ àti àwọn oríire èyí tí ń bẹnu tíra wọn àti bí àwọn apá kan nú wọn bí wọ́n ṣe takò tọ́lọ́run ọba àláà tí wọ́n tẹ̀láwọn oríire tí ń bẹnu tíra yìí ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala tó wá tẹ̀síwájú ó fẹ́ sọ nípa ọ̀nàbíwá àyínsá àti ń ta gbé fún ọlọ́ni wọkọ̀ fáyínà àlà àtàrí hìn ọlọ́láwọ̀ ọlọ́wọ̀ ọba awá fi tẹ̀lé orí pa wọn yáni àtúbáhànà àlà àfáàrí àmbíyá a fi tẹ̀lé orí pa àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn tí wọ́n jẹ́ bà ní Israeli a fi tẹ̀lé wọn tálá fi tẹ̀lé wọn. ọlọ́ni Isa ọmọ Maryam òun la fi tẹ̀lé àwọn orípa àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n jẹ́ àwọn ọba ní Israel gẹ́gẹ́ bá a ṣe bá ń sọ ipe àwọn ànábì ọlọ́run ọba tó wà ní ọba ní Israel lẹ́yìn Musa wọ́n pọ̀ gan-an ju àti tí gbogbo wọn sì ní tí wọ́n sì fi Taurat Taurat tó a fún Musa tí wọ́n fi dájọ́ pánẹ́bí kan bá dé látìgbà tí musa ti lọ kò mọ́fin míì wá òfin musa náà nílò àwọn ànábì ọlọ́wọ́ báyìí wá pọ̀ bí wọ́n ṣe pọ̀ tó náà làǹbà ní israẹli ṣe wọ́n ní sùtá ni wọ́n ṣe wọ́n lọ́sẹ̀ wọ́n dá sẹ̀rí àpọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ló pa àwọn ànábì ọlọ́wọ́ ọba yìí náà látó wá mú ànábì ẹ̀yìn sá ọmọ Mariam lórí orí pa àwọn náà láníkòhùn náà tọ́ kó mọ̀ sí tiẹ̀ lọ́tọ̀ ajẹ́pẹ́ ẹ̀yìn sá ọmọ Mariam kìí ṣe tuntun ìlànà èyí táwọn ànábì ọlọ́run ọba tí wọ́n mú wá síwájú náà ni ẹ̀yìn sá náà wá rìn ìlànà yẹn ó kàn jẹ́ pé tíra tá gbé fún ẹ̀yìn sá ó yàtọ̀ sí tiwọn látọ̀rí Musa gbogbo wọn lo Taurat wọ́n wá pọ̀ lọ bẹ́ẹ̀ tá a bá ń kà wọ́n ọyẹ lé thousands láwọn ànábì ọlọ́wọ́n ọba bani Israel tí wọ́n wá lẹ́yìn Musa àmọ́ tòun ti bẹ́ẹ̀ gbogbo wọn ní tírà kan ni wọ́n ń lò àmọ́ lórí ìlànà wọn lórí ìta gbé fún wọn lórí oríire tí ń bẹ lọ́wọ́ wọn. eré bẹ́ẹ̀ náà la ní kí Ìsá ọmọ mẹ́ríàmù náà wá tọ̀ àmọ́ ò agbẹ́tẹ́rà mi lóhùn lọ́wọ́ lọ́lọ́wọ́ sọ pé. ọlọ́run ní ìgbà tí Ìsá máa dé ó dé lẹ́ni tó nígbàgbọ́ sí ti ń bẹ níwájú rẹ̀ ìyẹn ni pé ti ń bẹ síwájú nínú tírà ọlọ́run ọba tá a mọ̀ sí taurat mú ẹ̀yìnsáwó ó ní bìlífù nípa rẹ̀ ó gbà á lódodo ó gbà pé tírà ọlọ́run ọba àwa ni kò dé lẹ́ni tó wá ta kò ó jẹ́ àmùsọ̀dékọ̀ lọ aláàmùkàgbébà torí pé àwọn ànábì ọlọ́run ọba wọn ìtakọ̀ra wọn iṣẹ́ kan náà wọ́n jọ gbé lọ́wọ́ tírà àwọn kan lè yàtọ̀ síra wọn gbàgbọ́nà bí isa àrísẹ́láàtì wọ̀sọ̀lọ́m tó máa dé ní ó dé lẹ́ni tó wá sọ dòdòdó àti títí ń bẹ níwájú rẹ̀ tẹ́lẹ̀ ní tó ti wá síwájú rẹ̀ tẹ́lẹ̀ tí ń ṣe tí rẹ̀ ọlọ́run ọba tá ń pè ní atawọ́t. ọlọ́run ọlọ́run ọba nígbà táwa mú un dé àwa ní kó ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn ọlọ́run ọba àwa fún ní tíra tó yàtọ̀ tá n korúkọ tíra náà ní Injil àníkọ́wá fi yíṣẹ́ òun ni wọ́n pè ní New Testament wọ́n wá ń pè Taurat wọ́n ń pè ní Old Testament mọ́jẹ̀mú láyéláyé àti mọ́jẹ̀mú tuntun ọ̀rọ̀ ọlọ́run ọba òun ni Taurat ọlọ́wọ́n ọba òun náà ní Injil àmọ́ ti torí pé ńgbà tí Ìsá dé Ìsá ń lo tàwọ́rọ́ àti ìsì ń lo Injil lóbi jẹ́ pé lọ́dọ̀ àwọn ọmọ àwọn kírísítẹ́nì lónìí wọ́n gbà pé mọ́jẹ̀mú láyéláyé ń bẹ wọ́n sì gbà pé mọ́jẹ̀mú kẹ́ni ń bẹ mọ́jẹ̀mú tuntun ń bẹ torí kí méjèèjì náà ni anábìyàn Ìsá lò bó tiẹ̀ jẹ́ pé ń tá a gbé lọ́wọ́ gẹ́gẹ́ ní kẹ́ni al-Injil. ọlọ́wọ́ ń sọ fún wa nípa pé ńgbà tó ń gbé ìnjílù fún Ìsá ọlọ́run sọ nípa tí ń bẹ níbẹ̀ ní tíra náà ẹ́ ọlọ́run fún ní ìnjílù yìí a fún ní tuntun ọlọ́run ní ń bẹ nínú tíra yẹn ìmọ̀nà lọ síbi òdodo wọ̀lọ́rọ́ọ̀lù ìsì ń bẹ nínú tíra yẹn ìmọ́lẹ̀ tí ìyẹn máa fi ń tàn mọ́lẹ̀ sínú gbogbo ìrújú ọlọ́run ní ń bẹ nínú mọ́jẹ̀mú tuntun ìyẹn pé kì í ṣe eré igbó ní ń bẹ ń bẹ oríire ní ń bẹ nínú mọ́jẹ̀mú tuntun bó ṣe wá jẹ́ pé oríire ní bẹ́ẹ̀bẹ̀ yìí ni kò túmọ̀ sí pé nísìn oríire lógún méjèèjì ní bẹ́ẹ̀bẹ̀ o ìró tọ́lọ́wọ́n bá aláàmúwá yìí ni pé níjọ́ tí yín sá dúnjọ́ràn lọ́hùn ìmọ̀nà ní tíra rẹ̀ ìmọ̀nà ní tíra yẹn ìmọ̀lẹ́sì lọ́jẹ́ sí gbogbo ń tọ́jọ́ ìrújú láti fọ̀nà èèyàn ọlọ́run tíra yìí dá tó wọn lóde ńkọ́. مصدقا لما بين يديه ومصدقا لما بين يديه من التوراة ọlọ́run ní ìjírù náà ní ìgbà tí ó dé ní táwọn ọlọ́wọ́ bọ́ sọ kalẹ̀ náà ní òun náà tó ní ìgbàgbọ́ sí àwọn tíra tó ti síwájú rẹ̀ gẹ́gẹ́ bí tàwọ́rọ́ àtọ̀wọ́n náà tó nígbàgbọ́ sí ìyẹn ni pé ànábì ọlọ́wọ́ ọba ọ̀tako tíra yẹn tíra tá a gbé fún náà ní kò sí kí ni kọ̀tàkó tíra tó ń jẹ́ mọ́jàmọ́ láéláé torí gbà mí ni ìwọ tọ́lọ̀ ránṣẹ́ àbí ìwọ tó jẹ́ àfa ọmọ tako nǹkan tí ń bẹ wájú rẹ bẹ́ẹ̀ sì ni ìta agbélé ọlọ́wọ́ ni kùránì tí ń bẹ lọ́wọ́ rẹ hadith tí ń bẹ lọ́wọ́ rẹ kò sí kí ni kọ̀tàkó kan yẹn méjèèjì lọ́lọ́wájú kílẹ̀ yìí ọlọ́run ní Ìsá gẹ́gẹ́ fúnra rẹ̀ kọ takuta rọ́ọ̀t bẹ́ẹ̀ náà ni tírata adéfó tí ń ṣe Injil òun náà takuta rọ́ọ̀t méjèèjì lọ́jọ́ sọ̀pọ́tì tàwọ́rọ́ọ̀t ọlọ́wọ́ aṣọ nípa tàwọ́rọ́ọ̀t náà ká lè mọ rírẹ tí mẹ́lẹ̀ ọlọ́ni tàwọ́rọ́ọ̀t yẹn náà ìmọ̀nà lòun náà lọ síbi dáadáa lọ síbi oríire kódà ó tún jẹ́ wáàsí fún àwọn èèyàn kó níbi aburú ó jẹ́ wáàsí fáwọn èèyàn kó níbi ìwà àbàjẹ́ ẹ̀rẹ̀kẹ́ mọ́jẹ̀mú láyéláyé wáàsí ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba àlá ìwọ́tọ̀ ọba wa farabalẹ̀ dáadáa àwọn tí wọ́n jẹ́ christian àbí ẹlẹ́sìn jù wọ́n lè ti bí àyà yìí kí wọ́n mú ọ o kí wọ́n ní kó ṣe bí ọlọ́run ọba ní gan ti sọnù kùránì pé oríire ìmọ̀nà ń bẹ nínú mọ́jẹ̀mú láyéláyé àti mọ́jẹ̀mú tuntun kí ló wá dé tẹ́yìn mùsùlùmí ń takò tẹ́ lòó èsì ọ̀rọ̀ tiẹ̀ òun lélẹ́yìn àti àwọn nǹkan tá a tún máa kà nù ayà yìí nínú sóra yìí èsì ọ̀rọ̀ rẹ ni pé information rẹ lọ́wọ́ bá a láàmú wa níbí báyìí nípa tí ń bẹ pẹ̀lú àwọn tíra yìí lásìkò àwọn ànábì wọn ọlọ́wọ́ bá gbé oríire síbẹ̀ ó sì gbé ìmọ̀nà síbẹ̀ gbogbo ẹni tó bá sì tẹ̀lé jọ́nà lọ́hùn yóò dọ̀mọ àlìjẹ́nà ọlọ́run wa mú information yẹn wá pé fún ẹ̀yìnsá oríire ni ìmọ̀lẹ̀ sọ̀kalẹ̀ fún náà àtàwọn ànábì ọlọ́run ọba tó wá lẹ́yìn rẹ̀ òun fún gbogbo ẹni tó bẹ̀rù ọlọ́run ọba. ọ̀rọ̀ ọjọ́ yẹn lọ́lọ́wọ́ bá ń sọ fún wa kìí ṣe ti sìn ọlọ́run ti jẹ́ olówó aláwọn ààyè míì nínú alukọ̀ránì pé wọ́n ti kọ́wọ́ bọnú mọ́jẹ̀mú láéláé wọ́n sì ti kọ́wọ́ bọnú mọ́jẹ̀mú tuntun wọ́n ti fi ọ̀rọ̀ ọmọnìyàn síbẹ̀ lọ́pọ̀lọpọ̀. níbi báyìí náà nìyí ayàtà tó ká ọlọ́run tó ń sọ fún wa nípa pé àwọn tí wọ́n gbé ìjìlá lọ́wọ́ nígbà tí wọ́n ti yí padà yẹ ẹmọ ẹnu tí ń bẹ̀rù ẹ̀ ọlọ́gbà aláwa pé ni wàlúùyà láàmù tí mẹ́mẹ́ yẹn wọ́n ní láàmù láàmù tá a fi ń pàṣẹ ni ìyẹn ni pé káwọn tá gbé mẹ́jẹ̀mú tuntun fún wọ́n gbọ́dọ̀ dájọ́ pẹ̀lú mọ́jẹ̀mú tuntun yẹn ni nínú gbèsè ayé wọn ẹ gbọ́ ọlọ́run pa wọn láṣẹ pé ó kọ́ọ̀n èyí tá a gbé mọ́jẹ̀mú tuntun fún tá a gbé ìjíìlì fún ẹ dájọ́ pẹ̀lú mọ́jẹ̀mú yẹn nínú òfin ẹ̀sìn yìí bímọ anzọlọ́wọ́ òfin pẹ̀lú tọ́lọ́wọ́n sínú mọ́jẹ̀mú tuntun yẹn òun ni kẹ́ fi nínú rìwáyà kíkà míì kìráhà míì wọ́n ní tó wà ń bẹ̀ ni pé lìyà kúmọ àlólè ẹnjìlì bímọ àǹzọ́lọ̀lọ̀ wọ́n ní tó wà ń bẹ̀ ni pé láàmùké láàmùké mo pé láàmùké ìyẹn ni pé àwọn tá a fún ní májẹ̀mú tuntun kí wọ́n lè dájọ́. ìyẹn ni pé ọba ó fi ìmọ́lẹ̀ àti ìmọ̀nà sínú tíra wọn kí wọ́n lè dájọ́ pẹ̀lú ọba aláàsọ̀kalẹ̀ fún wọn. méjèèjì náà làwọn àfáà wa tú méjèèjì ni túmọ̀ rẹ̀ sì lọ. tọ́lọ̀ máa pa wọn láti pé ẹ dájọ́ pẹ̀lú ó sì ti fi òdodo sínú ẹ̀ ó sì ṣe ní wáàsí fún gbogbo àwọn tó ṣe kéde tí wọ́n bá dúró dọ̀dọ̀ ọlọ́wọ́ bá wáì tẹ́ ẹ̀ ní fi dájọ́ ọlọ́wọ́ sọ nípa rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pé kéde. wọ́n ọlọ́ni ẹnikẹ́ni nínú àwọn nàṣọ́rọ̀ àbí ẹ̀rú rí bí wọn bá lo òfin tí ń bẹnu tí ọlọ́run kí wọ́n fi dájọ́ ọlọ́run ló wà àwọn èèyàn báyìí àwọn ni pòókì àwọn ni kí ni àwọn ni pòókì pòókì bíbà yìí pòókì gèfèrè ni torí pé àlìfísìkò fìsìkọ́ ni pòókì méjì lọ́wọ́ a ní àlìfísìkò akbar a sì ní àlìfísìkò al'asgar tẹ́bá pé ẹ̀ ń pè kí ń gbá ní ìtumọ̀ rẹ̀ gèfè rí ni físíkù bídà yìí físíkù kíni gèfè rí ni ní kíkórí pé àwọn yẹ̀wúdí wọn ò lójúrò ọlọ́run àtúwà lè torí kí oṣù bíbà yìí náà tó lè torí kí ṣe pé ẹni tí ọba lójúrò ọlọ́run ní físíkù bíbà yìí físíkù pé ẹlẹ́sẹ̀ ni. àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú pé kò lọ tíra ọlọ́run ọba kọ̀tàkó ọgbà pé tíra ọlọ́run ọba ló ń lóore jù òfin ọba ló ń lóore jù kọ̀ọ̀kan fi dájọ́ nítorí ìfẹ́ ẹnu ẹ̀ àmọ́ gbogbo ẹni tó bá fi òfin mí ìdájọ́ tó bá jẹ́ sí pé nínú ìgbàgbọ́ rẹ̀ ọgbà pé òfin ìyẹn tó lóore jù òfin lọ ọgbà pé àbófin ìyẹn físíkù bẹ̀rẹ̀ máa túmọ̀ sí kí ni al-akbar ìyẹn ni pé gèfèrí ni gèfèrí náà ni bẹ́ẹ̀ agbólimu náà pín sí méjì anigbólimu asghar àsìnìkí ni akbar tẹ́bá ní gbólimu pé alábòsí ni wọ́n ó lè jẹ́ gèfèrí wọ́n ó sì lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ lásán bí ìjẹ́gèfèrí gangan dàrẹ́tì náà ṣe gbígbé kó fọ́rọ́ akbar ó sì ní kí ni ụfọdụ asgar gẹ̀fẹ̀rí ńláńlá àti gẹ̀fẹ̀rí gíní kékeré tí ó mọ̀ jẹ́ lásán ọlọ́ni ẹnìkẹ́ni tí ọba dájọ́ pẹ̀lú òfin ọlọ́run ọba ọlọ́ni wà àwọn èèyàn bẹ́ẹ̀ ulaika umul fasiqun ọlọ́ni wà àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ní àdìọ́kà pé ìdájọ́ yẹn lórí ju tọ́lọ́wọ́n ọba lọ àbóṣèlédé tọ́lọ́wọ́n ọba ọlọ́run nínú àwọn èèyàn bẹ́ẹ̀ gẹ̀ẹ́fẹ̀ẹ́rẹ́ ni wọ́n tí wọ́n bá wá láàmìyàn bẹ́ẹ̀ ọlọ́run ní ẹlẹ́ṣẹ̀ ni wọ́n torí ẹ̀ gbogbo ẹ mùsùlùmí tó fi òfin ọlọ́run ọba dájọ́ láyé tó fi òfin ọwọ́ ara yín dájọ́ tẹ́ǹpì ẹnìkan máa ń lọ gbogbo ẹ tó ń ṣe bẹ́ẹ̀ nìyí bákan méjì lọ̀rọ̀ rẹ o nínú ọkọ̀ jẹ́jẹ́ fèrè lọ́gbèrè bẹ́ẹ̀ tọ́ ọba kú lórí bẹ́ẹ̀ kò sì rá sínú náà tọ́ tí ọba wá jẹ́ bẹ́ẹ̀ ajásí pé ní ọjọ́ ẹlẹ́sọ̀ lọ́dọ̀ ọlọ́run ìyá ń retí rẹ lọ́dọ̀ ọlọ́run tọba kú lórí ẹ̀ tọba tó bá aláǹlò àwọn òfin common law a lè ṣe yàtọ̀ láàrin eléyìí àti tọ̀hún kódà afẹ́ ẹ̀lú sọ pé tí ń bẹ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lẹ́nu tí wọ́n ń lo common law òun ni pé common law yẹn gan fẹ́ lo òwe sísè lámọ̀ á lo sẹ̀ríà sẹ̀ríà ọ̀gbásìkò yìí lọ tí èèyàn bá ti gbà pé sẹ̀rí ọ̀bá sì pọ̀ nínú ìtumọ̀ rẹ̀ ní pọ́pà pé lè fi ọlọ́wọ́ ọgbọ̀n òwúlò nísìn kí ni wọ́n ń sọ yẹn pọ́pà pé fi táwọn ńlò yẹn ó ń lò rẹ̀ kò fi ọlọ́wọ́ ọba láàlọ́ ajẹ́ ló kíra pẹ̀lú ẹni bẹ́ẹ̀ gèfè rí ni. tẹ́ bá ní wọ́n tẹ̀lé òfin ọlọ́run wọ́n ní òfin ọlọ́run gbò eléyìí náà ní òfin ni tó sì bá gbà lọ bẹ́ẹ̀ sì ní òfin ọlọ́run ọba nìyí kò sígbà tí ọba lọ kò sí ààyè tí ọba lọ gbogbo ẹni tó bá sì ronú sáwọn òfin tó wọn bá aláàṣẹ pátápátá yóò rí pé orí ire lòfin rẹ òfin tó sì bá wọn ọmọnìyàn mú ni lápèjúwe bẹ́yàn bá jalè kí ni wọ́n wọ́n ṣe mú kó gé e lọ́wọ́ àbí kọ́kàn ara gé e ní ọwọ́ tó fi ń jalè yìí bí sẹ́ńlọ bí sẹ́ńlọ yìí ọtí kọkàgé kọwá kó mẹdúrókú kókó mẹ. àwọn kan wá mú olè lónìí wọn á ní tá a ṣe fún ọ ni pé ẹjẹ á sùn wọn ẹyà rẹ gẹ́ni ni mẹsàn-án wọn sùn wọn náà ni wọn ṣe gẹ́ni kámẹ́tẹ̀ tí ma aburú sunsun wọn yẹn kámẹ́tì mà kí wọ́n pọ̀ sí kánú ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìbú níjẹ́ fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ìjọ bẹ̀rẹ̀ sí ní sọ lè nílùú wa yìí tá a bá wò kéèpé twenty years torí tó bá ti mú olùkọ́ jù táyà sí lọ́rùn tó bẹ̀rẹ̀ sí ní gbajúmọ̀ dáadáa kéèpé twenty years tí wọ́n sọ lójú méjèèjì bàtà àwọn òbí sì dé náà lọ́pọ̀ jù díẹ̀ díẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ tọ́ tòun ti bẹ́ẹ̀ náà ní wọn á dáwọ́ dúró tọ́ kátẹ̀mọ́ àti ìmọ̀ aburú yẹn ni wọn náà gbé sínú làákàyò òfin ọlọ́wọ́ ọba àti òfin àwọn èèyàn yẹn èwo ló ṣe kéré jù àwọn tí wọn sì súnwọ́ lè wọ́n lè kéde ẹ̀fẹ̀ yìí wọ́n ti àgbà kẹyìn bàbá wọn gbé sínú làákàyè rẹ̀ wò nínú kí wọ́n pa olè àti kí wọ́n gbé lọ́wọ́ èwo ló bẹ́rẹ̀ bìtì jù ọkàn sọ ni o nítorí pé o pé tọ́ba gbé lọ́wọ́ kò tí ẹ̀mí rẹ̀ tí ìdẹ́gẹ́ni èkú láyé ni wọ́n fi sọ yìí wọ́n lọ́ọ̀ì láì sì ti yẹn kí wọ́n gbé lọ́wọ́ yẹn lọ lè jù òun ni ó sì díwọ́ lè jù òun ni ó kọ́ ọ̀rẹ́ níjà lè jù tẹ́ ẹ bá pa wọ́n yẹn ní kò lè kó wọn jà ní wọ́n mọ̀ já lọ ni ìdí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti lẹ́mìí pé inú káwọn sọ̀ sí àbí káwọn dá iná ni kàkà káwọn ọmọ lòwú lọ́wọ́ láyé káwọn ọmọ sàyé bó ṣe yẹ káwọn ń sàyé àwọn yàtọ̀ kí ni. àwọn ìyà táà bá kó ti kú ti ṣe gẹ́ni ó ti tán náà báwọn ọ̀bá sì kú táà bá sọ̀sọ̀ ìdí ìgbádùn ṣe gẹ́ni ó ìgbádùn dé tó bá ti wá mú gbádùn kó dé àwọn náà jẹni láyé nù adẹ̀ sórí ẹ gbogbo àwọn ọ̀tá wa wọ́n àmọ́ tá a bá kú ti kú ó ti yẹ kò sí ìyẹn kan mí mọ́ bí ìgbà tá a bá pa ẹran ni téèyàn bá pa ẹran tán ó ti yẹ nísìn ẹ dákun ẹran tẹ́ ẹ pa nìkẹ́ ni wọ́n á sá láàkí ṣé ọ máa kó nira bá ẹran yẹn mọ́ lẹ́yìn ọ̀rẹ́ ti pa ẹ̀wọ́n ń di wẹ́lẹ́wẹ́lẹ́ kò kó nira bá torí ẹ̀ tí bá padà pa àwọn nìyí nígbà táwọn jẹ olè àwọn kó ti kú mọ́ ń àwọn òsì lọ́dọ̀ yìí mọ́ ẹ̀yìn lókùn tẹ́ mọ̀ràn àwọn gẹ́gẹ́ sí àwọn òsìkí ni àwọn òsì láyé mọ́ wọn ní lẹ́gà kún sílẹ̀ ló jẹ́ pé ọgọ́rọ̀ ọmọ nàìjíríà lónìí yóò pé ìdá kó wọn dá àyàdó kó wọn ṣègé ni kó wọn sọ̀sídì náà ni tó bá dé sọ̀sídì gbádùn dé àmọ́ tó bá jẹ́ kó wọ́n ń gé ọwọ́ wọn ní sẹ́gbẹ́ láàrin síìtì àti rígbà mélòó kan ṣègé ni tó àwọn ti gé ojú ọmọ ẹtì ìrònú yóò ṣègé ni yóò dé bá kò ní lè jáde yóò mọ ọbẹ láyé bí aláìsí kò ní lè jáde ẹgbẹ́ fi ti máa ti jáde ni wọ́n ti mọ̀ pé torí kọ̀ tán síbẹ̀ káníkù ni ó ti tán síbẹ̀ àmọ́ tó bá ti gé lọ́wọ́ ti gé kọ̀ tán síbẹ̀ ojú ọmọ tì í tójú bá ti ń tì í ní àwọn kọ́ ni gbogbo níjà lè ní ìmọ̀ ẹ̀kejì ni pé yóò jẹ́ àríkọ́gbọ́n fún àwọn míì tí wọ́n ń bọ̀ pé mójúṣe ti lágbájá ń gbé ní ìlẹ̀gẹ́ni bí bí kàmọ́lì ṣe sẹ̀sí wọ́n lè gẹ́gẹ́ ni ó ń sẹ̀sí ẹ̀dàkùn nínú kọ́sẹ̀sí àti kókú ìwọ́lẹ́gẹ́ ni ìwọ́lẹ́gẹ́ lọ́nà bẹ́ẹ̀ kọ́sẹ̀sí yẹn ò ní tẹ́ lọ́rùn kókú ìwọ́lẹ́gẹ́ ni yorùbá ní pé yọ́ ọ̀sọ̀kọ̀ọ̀sán ọlọ́mọ fi wèrè dáwà wò ọmọ níkú ọyájọ ọmọ ní ṣegínì lọ ó lọ ní wàhálà alìfitna tó aṣáàdùn n'ụlọ wàhálà ọlọ́lágbára jùkú lọ tí wọ́n bá pè pé kọ́ wá òun náà lánàá ọlọ́wọ́ kan wọ́n ti fún wọn ni kò ní lè jáde tí ń jẹ́ láti bá ní ẹgbẹ́ lánàbí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó bá ti mọ ọwọ́ ìgbẹ́ ní tira o kò ní wá dó àsìlán lọ ìgbẹ́ láti sọ́mọ́ wá kílìm gbọ́nà gbọ́nà nílé lẹ́gbàá tàbí sí kíni rẹpísẹ́ǹtì rẹ ni ẹ̀gbọ́ wọ́n ti fura sí pé àwọn tán bá gé ẹwọ́ wọn tán jalè tán gé ẹwọ́ wọn náà nìkan ni àyè àsọ́lẹ̀ lọ́jà tó fi kọ́lé sẹ́ẹ̀rí bí kò ní lè sakọ́ níbi jẹ́lá lọ́dún rẹ̀ tó kọ́ wọn wọ́n tó mọ̀ bá gbowó. tó bá dẹ̀fẹ́ fẹ́yàwó àwọn kan ní pé wọ́n kọ́ ti lẹ́yìn ọ̀kan síwájú ètò ní ìlú náà lọ ní mọ̀kùnrin nílẹ̀ kejì tó lé wá débẹ̀ yóò délé àná yóò kì í wọ́n ọlọ́wọ́ làwọn ọmọ fún ọlọ́mọdé ọmọ ọyọ amúrẹ̀bà kò ní fẹ́rẹ̀ kejì ẹ̀gbọ́ kò ní fẹ́rẹ̀ kejì ó kó sínú tọ́ ọ̀pọ̀pọ̀ tó ti wá mímọ́ tó ti dàgbà tí wọ́n ń sin ọmọ lọlé ọkọ kò ní jáde gbẹ́nu lọ́hùn yóò àwọn kan lẹ́rẹ̀ pẹ̀sẹ̀ntì rẹ̀ nígbà kí alábàdà ayé sí ń gbé ó bẹ̀rẹ̀ gbọ́ kò fẹ́ bẹ́ta sẹ́rí pé òfin ọlọ́run ló ṣe gẹ́rin òun lọ́dá èyí tó lọ bá sì ní ẹpa wọn náà ní ọlọ́run sí pé òun ló ní gbogbo ẹ̀wọ̀n òun ló ṣe gẹ́rin ọ̀dọ̀ ìdí káwọn ti sì ná ọlọ́run ní ẹpa wọn ẹni tó pààyàn ti sì ná tó ti lóyún sínú tó wá ká wọn sàmọ̀kẹ́tọ́ wá pa báwọn ní káríkò tí ìbímọ yẹn tí wọ́n fi mú wọn sọ̀rọ̀ pé ọmọ àlè fún ọdún sí gẹ́rin kò ní exist àbí tó bá wá jẹ́ sí pé ní wọ́n bá pa tó bá lọ bẹ́ẹ̀ tó sì ti bímọ yẹn àbí wọ́n ní kọ́ lọ ṣe oyún yẹn kó ṣe ni kọ́ wọ́n wulẹ̀ àpá ọmọ kọ́mọ̀ pa àpamọ́ tó wà nù rẹ̀ tó bá ń bẹ láyé tó mọ wá dàgbà tí wọ́n ti pa òbí méjèèjì ògiri pé ní àti àkọ́kọ́ ni pé orúkọ ìyẹn ọ̀ràn káàkiri pọ́mọ tí ọkàn àbára àti àyàfi àrẹ́gẹ́gẹ́ni níbi sùnámì láyéláyé ọmọ ìwọ̀n onígẹ́gẹ́ni kò ní dásìnà lẹ kò ní dásìnà wò kò ní dá wò torí pé pẹ̀pẹ̀ ní kékeré àwọn ayé ládùúgbò kan ti ọkọ ọmọ ẹ̀ náà òun àwọn kì í ṣe bí àbá tó wọ́n fi mọ àbá àwọn tó wọ́n sì fi mọ ìyá àwọn òun ní sẹ́yìn tó wọn bá fẹ́ ra wọlé òun náà gbẹ́gẹ́ni ìbànújẹ́ tí ọmọ mú òun ga ìròníjà láti gbẹ́gbẹ́ fi sí náà tó bá rọ́bìnrin rọ́bìnrin ara rẹ̀ níbi pé tí ó gbà tó jẹ́ kí bàbá rẹ̀ àti àwọn gẹ́gẹ́ ni wọ́n lẹ́kùn pa wọn ni láàrin ìgbà àtọmọ gẹ́gẹ́ rẹ̀ àtọmọ àtọmọ ara rẹ̀ gẹ́gẹ́ ni wọ́n jókòó fún ẹni ní oṣù bíbí jọ́nà pé àwọn tá a lẹ̀kùn bá bàbá rẹ̀ ni sẹ́mi rẹ̀ lò kọ́nàkọ́sọ wa bẹ́ẹ̀ ọ ọlọ́wọ́ tẹ̀síwájú. وأنزلنا إليك الكتاب بالحق ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá ń sọ fún ànábì pé wa anzalna ilayka al-kitaba bil-haqq wa anzalna ilayka al-kitaba bil-haqq ọlọ́run àwọn ọlọ́run ọba àwa la sọ al kalẹ̀ fún rí ànábì pẹ̀lú òdodo a sọ al kalẹ̀ fún rí ànábì pẹ̀lú òdodo مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه ọlọ́run nígbà tí kòránì náà tó dé òun náà ní ó wá jẹ́rìí gbé àwọn tíra tí ń bẹ níwájú ẹ̀ ó wá gbà wọ́n lódodo kọ̀tàkù wọn ìyẹ́rìkì mínàlì kìtàbì yá ní mínàlì kùtùbì àwọn tíra tí wọ́n síwájú kòránì kùránì òsèkéni kò takò wọn ó tún fẹsẹ̀ wọn rinlẹ̀ ipe ẹ̀rí tọ̀rọ̀ tíra ní injil tíra ní zabura tíra ní sóòfù tíra ní ọ̀rọ̀ ọlọ́wọ́ ọgbọ́n òní takora wọn torí pé ọ̀rọ̀ láwọn ànábì tọ̀hún wá òun náà ló ṣe kẹ́ni ló sì ran ilé òun ló gbé tíra fáwọn tọ̀hún òun náà ló ṣe kẹ́ni lókú tíra fáwọn ilé ọ̀rọ̀ yóò ní sékèlì kò ní takora wọn. ọlọ́run wá jẹ́ ọba lójú pé gbàtí kòránì náà máa dé ìrùta gbé kalẹ̀ fún ànábì òun náà ní ó tún jẹ́ ó tún jẹ́rìí lé àwọn tọ̀hún yẹn lórí ni ìyẹn ni pé ọgbà wọn lódodo kò pè wọn nírọ́ bákan náà gbàtí kòránì tó wá dé kí wá sí ìwọ̀n nìkan lọ jẹ́ ó lọ nípa ààrẹ tó wá dé ó tó wá jẹ́ muhaimina alayhi ìtumọ̀ muhaimina pọ̀ amúgbẹ̀rẹ̀ lè súnmọ́ra wọn ìyẹn ni pé wọ́n muhaimina alayhi wa hakiman alayhi ó tó wá dájọ́ láwọn tírà tó ti síwájú yẹn lérí tó bá dájọ́ lé wọn lérí kí ọlọ́run ṣe yẹn ọlọ́run sọ̀gá lé wọn lérí àwọn àfáà mi ni pé wọ́n ṣá ìdẹ̀nà alayhi kùránì tó wá jẹ́rìí lé wọn lérí wọ́n muhaimina alayhi àwọn míì ni pé abdullahi àwọn àbá sọ pé túmọ̀ rẹ̀ ní kékeré ni àmì náà ni àlè yìí kùránì wá jẹ́ olùfọkàntán lórí gbogbo àwọn tíra lóko olùfọkàntán ìyẹn ni pé gbogbo tí ń bẹ nù rẹ̀ gbogbo ni kùránì èso ló bàjẹ́ kì ní rọ́ kì ní nǹkan tí ọ̀dà nǹkan dára ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé dábàá pè ní olùfọkàntán ni ìyẹn rí ni kùránì tẹ́rí yẹn olùfọkàntán lọ́wọ́ jẹ́ lórí gbogbo àwọn tíra yòókù ẹ̀hẹ́ ọlọ́wọ́ sọ́gbà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam olóòmìnirí anábì dájọ́ láàrin àwọn Yẹhudi àti Nasara pẹ̀lú tọ́lọ̀wọ̀ ọba aláàsọ̀kalẹ̀ fún wọn wọ́n nípìnlẹ̀ ìpìlẹ̀ ọlọ́run ní kí àwọn nàṣọ́ra ìpè táàmì gbàgbẹ́ dájọ́ fún wọn tó bá wà nábì kọ́ dájọ́ pẹ̀lú kòránì láàrin wọn tó bá sì wù ú kó ní ẹ lọ dájọ́ pẹ̀lú tíra yìí àmáyà yìí àwọn àfáà kan ní násìkò ni násìkà ni ó ti pa ayé àbítá ànábi tọ́lọ̀ tó bá ànábi pé nínú súra yìí náà ni àti kàṣíwájú pé yí wọ́n dájọ́ ó bá wọ ọ̀dájọ́ fún un lọ́sì wọ̀ ní wọ́n lọ fi jẹ́ni wọ́n lọ fi tẹ́lẹ̀ àwọn náà dájọ́ ayé yìí ti wá parẹ́ pé ẹ gbọ́dọ̀ dájọ́ kíni táwọn bá ti fẹ́ dájọ́ fún wọn kíni kó fi dájọ́ fún wọn kùránì ni kó fi dájọ́ fún wọn. kùránì ni kó fi dájọ́ fún wọn òun ni tọ́lọ̀ ọba aláàsọ̀kalẹ̀ fún wọn ẹ̀ẹ́. ولا تتبع اهواءهم ولا تتبع اهواءهم عما جاءك من الحق ọlọ́ni rẹ̀ ànábì má tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn yahudi àti nasọ́ra kọ́ wá fi amma ja'aka min fi sílẹ̀ ìtọ́lọ́wọ́ bá láàgbé fún ọ ntọ́ wa bọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àlá nínú òdodo kan wá filẹ̀ mọ́jọ́ ewu ọ̀sẹ̀lẹ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ní kúlẹ̀ mi nǹkan ọlọ́ni wọ̀lẹ̀kúlẹ̀ jẹ́ àlìnà mi nǹkan ṣe wọ́n mi ní àjà ọlọ́ni ẹyọ ìkọ̀ọ̀kan nínú yí àtàwọn yahudi àti nàṣọ́rọ̀ àtàwọn anábì tó síwájú wọn àtàwọn ẹlẹ́sìn tó síwájú wọn àti rí anábì ọlọ́ni ìkọ̀ọ̀kan nínú nígbà wọn ọlọ́wọ́n ọba láṣẹ òfin ẹ̀sìn fún àṣẹ òfin ẹ̀sìn fún bákan náà wàmì ní àájá kọ́dà ìlànà tí ó fi ṣẹ̀sìn rẹ̀ àti sẹ́gẹ́ni àtọ́gbé e fún anábì ní ìlànà tiẹ̀ bó ṣe lófin rẹ̀ náà ló ṣe gẹ́ni ló ní ìlànà tiẹ̀ tọ́lọ̀ ọba aláàgbé kalẹ̀ fún ẹ̀ẹ́ ọlọ́run tó bá wo àwọn ọlọ́run ọba àláà á sì gbogbo ẹ̀yìn èèyàn pátápátá láti rí ànábì wa ádámà á sì yín níjọ kan òfin kan lẹ́ẹ̀mọ̀ lò tíra kan lẹ́ẹ̀mà lò ìlànà kan lẹ́ẹ̀mà fi sẹ́sìn tó bá wà wọ́n lọ́wọ́ ọba á sì bẹ́ẹ̀ àmọ́ àwọn ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ la fi sọ pé lè kó lè wọjà àlìna ìjà àlìna lè jà àlìna ní kó ń ṣe àtàwọn mìíràn àjà ọlọ́ni nítorí pé kò wù wá bẹ́ẹ̀ la fi gbé kalẹ̀ fún ìjọ kọ̀ọ̀kan nínú orin òfin ẹ̀sìn rẹ̀ àtọ̀nà tí ó gbà tí ó fi ṣe kíni tí ó fi máa ṣẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́ ni wàlá kẹ́lí ẹ̀bùlúwà kan. wàlá kẹ́lí ẹ̀bùlúwà kan fi rà ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba àṣeyín níjọ kan kí lọ́wọ́ apá àfi ṣeyín níjọ kan ká lè dán yín wò ká lè ṣe kíni ká lè dán yín wò níbi tí àwọn ọlọ́wọ́ ọba aláta gbé fúnra anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ọlọ́wọ́ ò ní ká nábí olú ìdáná tí wọn kò ní gé ká nábí olú ìlànà tí wọn ká nábí inú olófin tiẹ̀ kó sì ní lànà tiẹ̀ tí ó fi ṣẹ̀sìn ká lè dẹ́yìn mùsùlùmí ìwọ̀ ni tàbí ṣe bẹ́ẹ̀ ẹ̀hán ọwọ́ mi ẹ̀wà sálápá tètè báyìí ẹ yára kẹ lọ ṣiṣẹ́ olóore níta gbé fún ibi tí wọ́n lọ ẹ̀sìn tá a ní ẹwà sí ojú tí wọ́n lọ ìrìn tí wọ́n ké lásìkò tí wọ́n kò tó ti rí adékẹ́yìn ọmọ wa kí púpọ̀ ààwẹ̀ tí wọ́n ń gbà lásìkò tí wọ́n kò tó ti rí adékẹ́yìn ọmọ wa gba odidi oṣù kan ọlọ́láwọ́ ọlọ́wọ́ bá kalẹ̀ kẹ́lẹ̀ gbé àwọn òfin yìí kalẹ̀ ní àtìlànà yìí kalẹ̀ fún yín kalẹ̀ fi dá yín rò ní tìtorí ẹ ẹ̀yẹ sálápá fìtì dáadáa ẹ tètè tàwọn sí olóore yẹn ẹ mọ́ fi ilẹ̀ láìsẹ̀. ẹ yára kẹ́ẹ̀lá sàwọn òfin ọlọ́run kẹ́ẹ̀ fi ọlọ́run ọba kẹ́ẹ̀ mú ẹ̀yin mùsùlùmí ẹ lọ mọ̀ pọ́dọ̀ ọlọ́run ọba ṣùhánù wọ̀tà áàlà ní gbogbo yóò padà sí níjọ́ kan àti yahudi àti nasọ́ra àti àwọn tí wọ́n bá wọn ànábì ọlọ́run ọba yòókù náà wá sá tí wọ́n bá wọn sì lò gbogbo kálukú yín ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba aláà níjọ́ kan. Ẹ̀hẹ́ ọlọ́run gbogbo ń tẹ́ wá sí pátápátá láàfin ilé rẹ̀ gbogbo ẹni tó ṣe dáadáa ọlọ́run láàfin ní rẹ̀ gbogbo ẹni tó ṣàbúrú ọlọ́run láàsọ nípa rẹ̀ fún yín rọ́bá lórí ọ̀rọ̀ ọlọ́run ọba níjọ́ gbé èyí tá a wá sí nínú dáadáa tó kéré jùlọ ọlọ́run lọ́sẹ̀ bí kíni ọlọ́run láàrin فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ tọ́jọ́sẹ́ dáadáa iṣẹ́ yẹn wá kéré àfẹ́ rí ilé ẹlẹ́ àlèkójú lásán rí ó máa ní ìdíkà nǹkan tí máa mú nǹkan tóbi ká tó rí ó ti ye ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe tó bá ṣe kéré tó yẹn ni tó bá dúdú ìgbéda ni kì á mọ̀ á fi hàn ayọ̀ jáde fún ayọ̀ jáde fún ọkàn mú èèyàn ẹnìkan kan sọ ìrísà nù lásán ó sì bá mú ìrísà rẹ̀ mi sọ̀rọ̀ pé wọ́n gbọ́n ká fún ìrísà lásán ó tún jẹ́ ìrísà lòkù kì í tó o ó ti bẹ́ẹ̀ lóòótọ́ o ó sì bá mú ẹlẹ́ọ̀sìn náà ìrísà rẹ̀ ni ìwọ̀n kọjá lọ wá rí resign pé àyíntí wọn kì láti jẹ́ oníyìn ni ó sì padà mú nǹkan rẹ̀ bó ṣe kéré tó yẹn ni ọlọ́run ni ó ṣe kẹ́nu wàá rí àfẹ́wọ̀n. àbẹ̀dé pé yí ọ pé jẹ́ lọ́jọ́ báyìí lásìkò báyìí òun la fi sán lẹ́sàn-án báyìí. ká tó lẹ́nu tó ń sọ dára tó tóbi jù bẹ́ẹ̀ lọ kátó ní ẹni tó ṣe pé kí ni ọ̀rẹ́ ẹni tó fẹ́ kó kàǹgà ó ṣe ní ọlọ ọ̀rẹ́ ẹni tó fi mángèlè sóúnjẹ rẹ̀ ó ṣe kí ni omi mángèlè wọn ti fi sóúnjẹ rẹ̀ wọ́n ti fi ògùn èkúté wọ́n ti fi sí kí ni sínú oúnjẹ rẹ̀ kò jí ó kú ṣàgbéṣẹ́ tóbi gan ìyẹn ó ti ẹ̀rí lórí méjèèjì ni ẹni tó kéré jù bẹ́ẹ̀ lọ́dẹ̀ náà ní kí ni ìròyìn bákan náà wọ́n mọ̀ yá àmàl. ẹni tó ṣiṣẹ́ kan náà ní tó ṣe pé ṣẹ́yẹ kéré gan-an èèyàn lè fojú lásán rí tíṣẹ́ yẹn wá jẹ́sẹ́ aburú ọlọ́run láwọn ọlọ́run ọba àájẹkórí o yọ́kà rí báyìí àbá yóò rí tí ó kílẹ̀ yorùdí nílá kan lọ.

nítorí ó lè gẹ́ni oòrùn ìyá rẹ̀ lọ́sọ̀ oṣù mọ́mọ́ ọba fọwọ́ rẹ̀ mú ẹni ọ̀bọ̀ rẹ̀ mú olùsùgbọ́mọ́ ya ọwọ́ tó ara fi rẹ̀ mú ẹ̀ lọ́gbọ́ kéré ó wù ní ìpín náà ẹnìkan ló gbáǹkò wọ́n ní ìwọ̀ gbáǹkò ó ti wọ́ fọwọ́ rẹ̀ mú ni ìfọwọ́ rẹ̀ mú tó ṣe yẹ gbẹ́ni nínú wàá rí ọlọ́lá fún ọ nírò rẹ̀ wọ́n kọ́ wá ní kí lọ sí fún wọn níyìn náà kò sì mẹ́lẹ̀ ọ̀pọ̀ àbámọ̀ àmọ́ fọwọ́ rẹ̀ mú sọ́kọ́ fọwọ́ rẹ̀ mú mọ́kọ̀ ni ẹ gbìyànjú padàdà ẹ sáré ní padàdà ẹ lọ pọ̀ pọ́dọ̀ àwọn ọlọ́run lẹ́ padà sí. tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá bọ̀ ìmọ̀lẹ́ ń padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni àwọn tó ti kú láti jọ ìmọ̀lẹ́ lọ ilé àbá wọn ni wọ́n lọ ní abílẹ̀ ìyá wọn ẹ ẹ yá àgbẹ̀rẹ̀ wa gbogbo wọn lọ ọ̀dọ̀ Allah àtẹnudọ́ sáyé eré àtẹnudọ́ sáyé eré àtẹnudọ́ bẹ̀rù ọlọ́run àtẹnudọ́ bẹ̀rù ọlọ́run àtẹnudọ́ bí ti omi ọlọ́run àtẹnudọ́ bí ti omi ọlọ́run mo ní bí báyìí fẹ́ lọ. ọ̀dún mi wà ní sọ pé sẹ́mi kò tó wá jọ́bẹ̀ ọlọ́run ọba kọ̀ọ̀kan ẹ̀wọ̀n ni tí ò ní làákàyè oníṣẹ́mi kò tó jẹ́ ọ̀dọ̀ ọlọ́run mọ́wọ́ rí tó bá jẹ́ pọ́bẹ̀ ọlọ́run ní bí ìbáṣọ́dọ̀ ọlọ́run ọba ṣé ilé bàbá rẹ ní òkòtò àbáwọn fámìlì yẹn ló ní bẹ̀rù ṣègbọ́nà ló ní ilẹ̀ o kó o ti ẹ̀ mọ́mọ́ tí ó ṣẹlẹ̀ nínú kòtò òun lásán ṣe bí kìí ṣe ní ilé ilẹ̀ ni wọ́n ṣe bẹ̀ ibi ọlọ́run ló ní ilẹ̀ o àbí táwọn ẹni fi ń kọ̀ǹtò ní táwọn ẹni fi ń kọ̀ǹtò ayé láyé wọ́n kọ̀ǹtò ẹnu lẹ̀ rí ẹ́ eré rẹ̀ náà máa ń kọ̀ǹtò ọba tí ń kọ̀ǹtò ìwọ fi tọ́fẹ́sẹ̀lẹ̀ sí ọ lẹ́yìn ikú rẹ̀ fi ilẹ̀ ìmọ̀ rẹ̀ sọ̀yún kó o tẹ àwọn àdájú bọ́lọ̀ náà lọ nínú mi tí gbogbo yín bá ṣe tẹ bá ṣe lọ tẹ bá ṣe lọ àti pò kí ni àtẹnubẹ̀rẹ̀ náà bá lọ yín kò síbi tẹ́ padà sí ọ̀dọ̀ aláàánú. ìlà wọ́n ìlọ jíròkùn jẹ̀míà. ọ̀dọ́ rẹ̀ ní ọ tẹ́ bá wá dé bẹ́ẹ̀ni yóò wá fún yín ní ìrògbò gbọ́n tẹ́ gbélé ayé ṣe lórí ilẹ̀ ṣe ọlọ́run gbogbo ń tẹ́ ṣe láyé tẹ́ tí ń yàpẹ̀ lélẹ́rí ẹ̀yin mùsùlùmí àtàwọn nàṣọ́ra tí wọ́n ní ọ̀nà àwọn ọ̀dọ̀ àwọn nìgbàlá ń bẹ àgbẹ̀lẹ́ níbẹ̀ làwọn ni wọ́n nìgbàlá ń bẹ wọ́n bá àwọn àlú ẹ̀rùkú oríire bẹ lọ́dọ̀ àwọn àwọn mùsùlùmí náà ní méjì ní ìgbàlá ń bẹ lọ́dọ̀ tàwọn náà àwọn kírísítẹ́nì ń lọ́gbọ́n lọ́tún wọn lọ́gbọ́n àwọn pé kí ni tọba dé paradise ọba páàdì ọ̀dọ̀ wa ló sì ni ọ̀dọ̀ wa ló gbà bákan náà láàrin ní súnmọ́ kálukú náà ni owó rẹ̀ tó ṣe bíbí àtàn nílẹ̀ mọ́ gbogbo súnà àyẹ̀wò ìṣègìrì lọ́tàkù irun gbà ní ó ti dán ṣòkòtò rẹ̀ ní wọ́lẹ̀ ó fi àwọn ọmọ mísì lọ ìsìn lọ sí ìṣinṣin náà ó rírì kò kí ó yóò sọ pé àwa àlìjánná sí i àwa àlìjánná sí i òun náà túnmọ̀ sọ pé ẹni tó bá gba onye ọ̀run òun tó jẹ́ ni òun lọ́mọ àlìjánà tọ́ oníṣẹ́nà àti oníbíbí àwájọ ìyàpá wọ́n jọ ń takora wọn ọlọ́ni gbogbo ń tẹ́lẹ̀ bí takora yìí wò nìyí á padà fún yín nínú nípa rẹ̀ kálukọ́ wa àdìgbòsẹ̀ níṣẹ́. báwo la bí o máa kó

nítorí bá mú oníbíbí àtẹ̀bà sí lójú ọ̀nà kí lára ìyẹ̀ orí àti kí nílé ah. tó bá mú bíbí àtẹ̀bà ara sí ajẹ́ pé ogún ọdún sẹ́yìn yẹ̀wúrí àti bàbá rẹ̀ kí ni wọ́n ti rà sí náà ìtumọ̀ yẹn ni pé eré imú ti wọ́n ní wa ó jìnà gan ó jìnà gan torí ìdí olóyìn ni gbogbo wa ni à ń yapa lóòótọ́ láyé ọlọ́run tó bá dà ní kìámọ̀ ẹ fún yín lérò nípa ìyapa yín ní tí kálukú bá dẹ̀ sí níṣẹ́ láyé ẹ̀jẹ̀ orí wọ́n tó ṣe bàbá pẹ̀lú èèyàn ó sì mọ̀ pé tó ń ṣe bàbá lẹ́lẹ́rí yìí sódodo ọlọ́run á sọ fún ọ ó ní ìwọ̀n náà gbégé sọ àmọ́ torí pé o ti lẹ́nu ju ẹni tó ń bá pa ọ̀rọ̀ lọ kọ́lá àmọ́ sọ láàrin sálábí sí sálábí àrùsùnà sálùsùnà wọ́n jọ ń fa ọ̀rọ̀ ó sì mọ̀ pé ẹni ẹ̀yẹn ni òdodo ń bẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ torí pé òun lẹ́nu onígbéni ó lẹ́nu ẹnu rẹ̀ yìí ọwá fi ṣe ni ó fi bò mọ́lẹ̀ inú rẹ̀ wá ń dùn yẹ máa lọ túbá lẹ́yìn pé astagfirullah astagfirullah astagfirullah yẹ máa lọ túbá wọ́n náà sì mọ̀ pé o lódodo lọ́wọ́ ó sì mú séèkì ìdájọ́ kí ìdájọ́ ló mú wá ẹnìkan wá dáwọ́ dáadáa yóò sì dàrú wọn lọ́wọ́ yóò sì kíni tọ́mú máa sọ pé ah, bó sì ṣe wà ní àdìsí wọ́n ní ìwọ mọ̀dé tó fi sọ̀kalẹ̀ ẹgbẹ́ lọ kí ó dáadáa fẹ́ padà sílé kí ó bàbá ẹ̀dẹ́ kí yẹjú bẹ́ẹ̀ sì ni ẹni ẹ̀ lọ́sẹ̀ kíni ló lẹ́rìí lọ́wọ́ ó sì mú ẹni ó mú ẹni ẹni tí ò lẹ́rìí lọ́wọ́ mú ẹni ẹni tó lẹ́rìí lọ́wọ́ ọlọ́ọ̀ni tẹ́ ẹjọ́ fàrà ara yìí tó ọ̀pọ̀ túbọ̀ láyé ẹ̀rẹ̀ kíni tó kìí àná á fún ìkànnì àwọn àfáàjọ kan ibn hazmi rahimahullah ó wá tẹ́lẹ̀ kẹjọ ń se fanfa ẹni yìí ó wá mú ọ̀rọ̀ tó takò tí ẹ wá fanfa yóò alágbá amẹ́ni yẹn ní bẹ̀rẹ̀ lòdòdó ibn hazmi ò sí lẹ́rẹ̀ lòdòdó àmọ́kọ̀mọ̀ ní múmẹ́ntì yẹn àmọ́ ẹnu tó lè dúró nílé tó lè fi tọ́rọ̀ rẹ̀ fi jẹ lójú gbogbo àwọn ẹ̀kọ́ wọn gbọ́n báyìí wọ́n rí pé ó ní kíni òun náà mọ̀ ní mẹ́ǹtì yẹn rò àmọ́ tó yẹ pé ẹni tó tẹ́lẹ̀ bá ní tó bá tẹ̀lé pé ọ̀rọ̀ fẹ́ dà rẹ̀ ẹ̀kà kí lè kú ló ń ṣe kíni yóò sáà ni àgà tó fi adi pé ọ̀ adi pé ọ̀ ni? kíni yóò mú gbọ́n tó ń ṣe kíni fi wọlé ìmọ̀ á sì mi ṣe kíni ó borí ẹni yẹn níbi fàáfàá yẹn gbogbo ayé sì rí pé ó ń ṣe bàtọ́ wá délé ó tún wá lọ tó tó yàyẹ̀wò pé ọ̀rọ̀ tẹ́ni iṣẹ́ lẹ́ẹ̀kan yẹ sì tún wò bóyá òdòdó sì ń bẹ náà rẹ̀ gbà tí ó rí báyìí ó rí pé òun lòun ń bẹ lérí kátọ̀ ẹnìyẹn ní bẹ lérí òdòdó kí ló ṣe ó sì rẹ́kàn náà àwọn ọmọ kéwò rẹ̀ pé kọ́ lọ sọ fún pé ọ̀rẹ́ tán táwọn ń fà yẹn o òun ló wà lérí òdòdó òun ò sí lérí òdòdó yẹn pé onífàǹfà rẹ̀ ní bẹ lérí òdòdó ẹni wọn nípa tí mẹ́ẹ̀kú ti parí dìbéètì ọmọ tí wọ́n ní kíkẹ́ yíké ni ẹmọ́ ìyẹn tó ní ìdìmọ́ náà àà ó ní tí ìgbà ṣe tí mò ń ṣe lọ́wọ́ tí mẹ́ẹ̀kú mo bí sí ibi gẹ́gẹ́ ní báyé kíni ní ìbá lọ sọ́hùn àmọ́ tó kí mo bí sí ibi gẹ́gẹ́ ní kíkọ́ lọ lọ sọ fún pé òun ní gbẹ lórí òdo èmi ò sí lórí òdo ní títorí pé ẹnu mi mú ju ti ẹ lọ òun ní gẹ́gẹ́ ni mo fi wọ́n ènìyàn ṣogbóṣe ẹ̀ká rínú òun ti tarí yanjú rẹ̀ kọ̀wẹ́kọ́lọ́run sọ fún jọ́bi ẹ̀dìyà rẹ̀ kí á mọ̀ pé ẹni ọ̀sìn mọ̀ kọ́dà bọ́ ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ tó bá padà mọ̀ ní lóòótọ́ ń bẹnu ẹlòmíì ti sọ pé òun bẹ lójú ọ̀nà kọ́dà ń bẹnu ní bídí àlórí méjèèjì àfà tí ń ṣe gbogbo ní sí gbogbo ẹ̀ kọ̀dá àtùkọ́ mọ̀ lójú ọ̀nà ẹlòmísì ni ọgọ́rọ̀ wá ní wọ́n máa fáwọn òsì lójú ọ̀nà torí pé ọlọ́run ti dá ẹ̀mí yìí ọlọ́run wọn náà sì wà máa sàwáhà fàálẹ̀ àmàhà òjú rọ̀ ha ọ̀tàkùwà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe dáadáa náà pé òun ṣe dáadáa ẹni tí ń ṣàbúrò náà lọ gíní òun ṣàbúrò ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn díẹ̀ lẹ́kẹ̀lẹ́ mọ́ nígbà míì tó sì pé wọ́n mọ̀ ṣe ìbàjẹ́ wọn sí náà káwọn ṣe bàjẹ́ wọn ló kọ́ ọmọ kọ́dà tẹ́lẹ̀ mi bá rí àwọn tí wọ́n ń kọrin ni ó ti yé àwọn tí ń kọrin nígbà míì mà pé ìbàjẹ́ làwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn kì í bàjẹ́ làwọn ṣe bọ̀tẹ́lẹ̀ mi ti ń wò wọ́n ó bọ̀ kọ́ wọ́n sọ rírì akéré burú náà ebi fàṣáṣá àti kíní kaná àti kíní wọ́n kọrin anábì tí wọ́n sì lè gíní ó ní akọrin tó yà lè kọ́ kíkú wọ̀ jọ a lè kọ́ hip hop àbí kíni àbí ilẹ̀ ọ̀gbìn a lè kọ́ kọ́ gbapá burú ni ó sì bẹ̀rẹ̀ àwọn olórin yẹn wọ́n ní star tí wọ́n ní àsìkò tí wọ́n ní wọ́n ń lò oríire kan ló súnkà wọn olùgbé ń bẹ bẹ́ẹ̀ àwọn olórin náà pẹ̀lú orí búlà wọn ṣe náà pẹ̀lú búlà wọn torí pé ẹni tí ọba ti wọnú nǹkan ni máa burú rẹ̀ ẹni tó bá ti wọnú rẹ̀ náà ní kíni ìmọ̀ máa burú. àtàwọn àbá àtẹ́ntẹ́ lẹ́gà àkíntẹ́ rẹ̀ pẹ́ni rẹ̀ níwọ̀n kọ́lọ̀ tó sì gbogbo ọlẹ́ni rẹ̀ àwọn afún gbogbo àyẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ báwọn ìṣẹ́ ní rí wọ́n rẹ̀ kíni torí wọ́n máa burú táwọn dárò àmẹ́yìn ilẹ̀ yìí ọmọ torí báwọn ti wọnú ẹ̀ ó ní kan ní àwọn àbọ̀ níbi bí àwọn ìṣẹ́sọ́ láìsí nísì ó gbajúmọ̀ òun náà nílé kí ńlá báyìí ó wá rí kan náà wá lùsùn náà ó wá pè ní wa lúwa ayé náà ní àwọn ayé náà ló ó wá nǹkan fún mi ẹni tí ń yìí dáa púpọ̀ àdúrà tí ń yìí dáa tẹ́ bá tẹ́lọ́mà fún mi ẹni tí ń bá sọ̀rọ̀ yìí o bí ipò ọmọ kí ó lápẹ̀ sí o ọmọ kékeré sì tún ní o ọwá ní ẹnu yìí èyíkẹ́yìn ní sábà fún ìyàn ló ṣe gíní òun ló dá sábà fún mi sí ẹni pé òun gẹ́nà mọ̀ pé olúṣòwò ní sí ń bá sọ̀rọ̀ òun náà mọ̀ pé àwọn oníṣúná ní orí ìròyìn mọ́ ó sì ní pé ẹnu tí wọ́n èyí àwọn èyí yẹn àwọn tó súnmọ́ lọ́wọ́ ni ó fún mi wọ́n ní ọ̀kà burú láwọn sí tó máa jẹ̀bí máìkì lọ́wọ́ táwọn sí gẹ́ni wọ́n tàbí orí súnà ẹ̀wà lórí súnà àwọn èso súnà kan sáwọn èso súnà kan àbí wọ́n sọ mọ́ pé ń gbọ̀dọ̀ mú ọ̀rọ̀ rẹ torí ẹ̀ ni pé gbogbo ìyá pẹ̀lú tá à ń se láàrin ara wa yìí ọlọ́dún bá dúdú ọmọdé àlèkè àmọ́ ọlọ́run lóhun àsìkẹ́ni. بما كنتم فيه تختلفون ọlọ́run òun wà sí òun wà fún yín ní ìròyìn kankan náà kọlọ́ọ̀bà subhanahu ta'ala tó bá padà kí á mọ̀ náà ọlọ́jà gbọ́dọ̀ dáadáa mọ́jà sínú àwọn tí ó mọ̀ sí fanfà lérí ìbàjẹ́ ọlá tóbi ọlọ́run kan láìpẹ́ níbi wáàsí kan ọ̀rọ̀ yóò mú o ọ̀rọ̀ bàjẹ́ ni wọ́n sì fanfà ní lórí ọ̀rọ̀ ọwọ́ kan ẹlẹgbẹ́ ni wọn ó ti yé nìsẹ̀ ìyẹn mọ́ bá wọn sí àwọn tẹ̀fẹ́ kábẹ́ ẹlẹgbẹ́ sí ẹni yẹn wọ́n sọ pé àtàwa tá ń tapọ̀ ẹlẹgbẹ́ tá a sì láàní àwọn àtàwa tá a ní á bá wọn sí àtẹ̀yìn tẹ́ ní káwọn bá wa sí ó yí gbogbo agbègbè àlùsùn ni wa ọ̀nà tá kàn fẹ́ gbà láti ta báwọn ẹlẹgbẹ́ yìí sí

àwọn táwọn sọ pé káwọn mọ́bìnrin bíbí àṣe àyí tẹ́lẹ̀ mú káwọn mọ́bìnrin bíbí àtàwọn táwọn ní ẹjá bá wọn ṣe pẹ̀lú dára tí ń rí kíni tí mẹ́rọ ara káwọn jọ máa ṣe ìjọba rẹ̀ ti dá àwọn sọ fún wọn ẹlọ́rọ̀ àwọn dá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ni pé àwọn onímọ̀ kan oní sọ ìrànlẹ̀ àlèmán wọ́n béèrè lọ́wọ́ àwọn onímọ̀ méjì kan ipe mọ́ hukumu tárìkì sọ́láàtì kí ni ìdájọ́ ẹni tó gbé kíni ẹni tó gbé òjò sílẹ̀ onye àkọ́kọ́ wá dáhùn pé ó ní hókùnmù owó kàfèrò ó ẹni tó gbóòlù jù sílẹ̀ gbé gíní gẹ̀fẹ̀rí ni òun náà ti wá mọ́ ẹ̀ ó ní in sọ yẹn ni ọ̀rọ̀ ànábì ni ànábì ni bẹ́kẹ́ ni wà náà hún ọmọ ẹni tó bá ti gbé òkú sílẹ̀ ti di kèfèrí ayẹ́kọ́ tó bá gbé òkú sílẹ̀ kí lápè kèfèrí ni ó ní ọtún wá lọ sọ́dọ̀ ẹni mọ̀ kejì wọn wá bí lọ́dọ̀ rẹ̀ pé kí ni ìdájọ́ ẹni tó bá gbé òkú sílẹ̀ ó ní ìdájọ́ rẹ̀ ni pé àǹtá kódà yàdé yìí kó o mú ọwọ́ rẹ̀ kó ká mú lọ mọ́síláṣí òun ní kíni òun là náà bí ṣe orí gbogbo gbogbo ọgá náà gbà tí ní gbogbo ìpèdè ọdún bá ti gbogbo jù sílẹ̀ ni dáwà rẹ̀ ti parí láàrin so ànábì rẹ̀ á ní sí ó ní pé ẹni ìwá ní pé ìdájọ́ rẹ̀ ní kíni ká sẹ́rí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ lábẹ́ ọ̀rọ̀ yẹn ni ẹlòmí ọ̀rọ̀ gbọ́ yín lọ síbi pé in tó sọ ipé ìdájọ́ rẹ̀ ní ká múlọ mọ́tíláṣí òun náà ní kíni òun lòdòdó kì í sọ òun lòdòdó ìsọkúsọ ni ìyá pẹ́ni tí wọ́n sì yẹn ẹnìkan bẹ lérí ìrúbẹ̀ nìkan ní kíni ń bẹ lérí ìbàjẹ́ ìwọ tó bè lọ́wọ́ rẹ pé ẹni tó bá fi ọ̀rọ̀ sílẹ̀ tí òkè tó ní kéfèrí ni àtẹni tó ní pé tó bá fi ọ̀rọ̀ sílẹ̀ tí ò fi kan ní pé áfàdọ́mọ́ lásìkò ọ̀rọ̀ kírun náà ni tàbí lájọ̀ rẹ̀ síréètì ẹ́ ẹ̀ gbọ́ ẹ tó ní kéfèé nínú ìyàwó rẹ̀ síréètì torí pé ìdájọ́ ni wọ́n béèrè ìdájọ́ ni wọ́n béèrè wọn ò béèrè pé kí ni ká ṣe fún ẹ̀bẹ̀ ìbọ́lá kí ni ìjọ́lẹ̀ èsì lànàbí sọ mọ̀kọ́mù ta nídi ń bẹ àyíbí tá wà ń bẹ yìí ni pé àwọn ìdíkò ni kí ni ìdájú ẹni tó bá bẹ̀rẹ̀ sílẹ̀ tí ò kí adẹ̀ ti sọ fún ó ti gbọ́ àìsí wáyé tẹ́lẹ̀ rẹ̀ kó tó di pé kò kí ó wá ní àárín kò kí náà mọ̀ ẹ̀yà àtọ̀mọ̀ lọ mọ́tíláṣí náà ní pé gé fèrè ní jù sílẹ̀ sípò ti gbọ́ pé wà sí pé kí ọmọ tẹ́lẹ̀ ọgbà àbí ọ̀gbọ̀ kí ànábì ìjọba gbogbo tó bá gbèrò sílẹ̀ kèfèrí ni ó ti gbọ́ síwájú tẹ́lẹ̀ pé mo lórí rẹ̀ kọ̀ tẹ̀lé náà ni tẹ́ máa bèèrè ìdájọ́ ní tọ́wá ní pé ẹ̀tùn mọ́ lọ́mọ́ kíláàsì náà ni ọ̀dà tẹ́bá tó mú lọ náà kọ́ rọ́bù kékeré pé mi lọ kí lẹ́kọ̀ọ́ pé àjẹsí pé ní ọ̀rọ̀ yẹn ni bígbà tẹ́yẹ fi dànkarú lọ́yàn lójú ni ìpìlẹ̀ ní ká ṣàlàyé àmọ́ àyè ibi tá a wà yẹn kì í sọ̀rọ̀ àyànà yíra níbi ìta níbi ní kí ni ìdájọ́ kọ̀ wá túmọ̀ sí pé a ti wá lo ìdájọ́ yẹn nínú ẹni ẹ̀rọ pàtó ọ̀tọ̀ ní ìdájọ́ gbogbogbò al-hukmul aam ọ̀tọ̀ tó yẹ kí ni al-hukmul mu'ayyan ìdájọ́ gbogbogbò ni pé ẹni tó bá gbẹ̀rẹ̀ òṣìṣẹ́ lọ ju kìfìrí ni ó wá kú bá sì ní bá ọlọ́dọọdọ lò ìwọ ò wa ní ẹ̀rí tọ́ sọ yẹn ẹ̀rí tá a mà ní pété ọba bẹ́ẹ̀ jù sílẹ̀ kẹfẹ́rí ni àmọ́ ẹ̀ mú lọ́mọ ńlá sí ìbọ̀lẹ̀ rí rẹ wà wàláì kò lẹ́rìí kò ní ẹ̀rí so ìgbéra bẹ́ẹ̀ wò ni pé ìgbéra bẹ́ẹ̀ mú bí ọ̀rọ̀ yẹn ni pé ẹni yẹn bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ yìí gbé tiẹ̀ wọlé pé àwọn onígbéni àtàwọn ń bá lónìí tẹ́yìn bá ní oníbíjì àríwọ̀n oníkẹ́ríkà ni wọ́n wọ́n ṣe kíní ó ti yẹ pé ẹ̀ ní bá wọn ṣe àwa ni àwa sì wò pé ẹgbẹ́ yìí lẹ́yìn ní báwọn àwọn náà gbà àwọn lójú bí àbá àwọn ọmọ bá wọn sí àwọn sì ti bẹ̀rẹ̀ sí kíni ó kó fáírọ́ọ̀sì àmọ́ bàbá wọn ní kó fáírọ́ọ̀sì wọ́n sì kó bí wọ́n sì kó wọ́n kó sáwọn èèyàn lọ́pọlọ. wọ́n kó sáwọn èèyàn lọ́pọlọ. nígbà yìí tọ́lọ̀ ní pé kà lọ́wọ́ máa dé sálẹ̀ rẹ̀ ọlọ́run ní kí bá sọ́ra fún yẹ̀wò ní tabaró bí bídíà náà kọ́ síkọ̀ yẹ ká sọ́ra fún ó ká sọ́ra fún torí pé níbàjẹ́ ni ẹ̀yin wá àwọn kan wá ń takò wọ́n pé ẹ mọ́ bá wọn sí ẹ̀yin wá ní pé ẹ̀yin ọmọ bá wọn sí ẹ̀mọ̀dé kó tí wọ́n ni ọwọ́ fẹ́ fi ọ̀rọ̀ ìdájọ́ tárìkì sọ́láàt ọwọ́ fi gbé yẹn wọlé no àṣì kàkà náà tí ọ̀nà bá dúró sílẹ̀ ọ̀nà tó ń rìn ọ̀nà tó ń rìn ọ̀nà burúkú ni torí bí kò sẹ́ni tó ní ká máa jòkó tí oníkíni oníbídíà àbíkájọ máa ṣe kò sí ẹ̀rí ẹ̀ gbogbo ẹ̀rí tó wà ọ́tàkùnrin ọ́tàkùnrin kọ́lọ́kọ́ mọ́sá sí wà lẹ́ni ẹ̀rí ilé ìtàṣọ yìí náà kọ́lọ́ mọ́sá fi sínú òṣùn ọ̀sẹ̀ rí wa subhanakallahumma abiyamidika ashadọ́lá ilaha illa anta astaghfiruka wa atubu ilayk الحمد لله والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه

ìmọ̀ afárò yẹn o so gbogbo bá ti rí ẹ̀lẹ̀ mú wa àmọ́ kí wọ́n gbogbo wọn fẹ́ báwọn ni kò nítumọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà bóyá ilé ìfẹ́ ọkọ̀ èyí náà tó fẹ́ ṣe kí ni èyí náà tó fẹ́ ó tó pọ̀ ìmọ̀sìn láìkẹ̀ náà ni àti ń ṣẹlẹ̀ nígbà fẹ́ pé èèyàn bíi mẹ́ ẹ̀yìn ẹnìkan ni ọlọ́kọ̀ mẹ́rin kì í ṣe lásìkò kan náà o kò lélẹ̀ òtún lọ lélẹ̀ àwọn yẹn gbá tiẹ̀ ni fatima ọmọ ọkọ yusuf jẹ́ kókó ilé ọkọ rẹ̀ èmi mẹ́ta lọ́pàá dípọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ ẹ̀mí rò pé mẹ́pàá dípọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ àwọn ọ̀dọ́ kan àti àgbàlagbà méjì muawiya ọfẹ́fẹ́ ẹ̀ abuja ọfẹ́fẹ́ òsàbọ̀ ọmọ sí ìdíbẹ̀rẹ̀ gíní ṣe gbàrá mẹ́ta pàdé yẹn tẹ́nì kan bá fẹ́ ẹnu wọn tó bá padà kọ́kàlẹ̀ orúkọ ìlú bí lọ́dún ṣégin ni ọ̀tọ́ ní tàṣí ni torí pé ìyàwó tẹ́nì kan kọ́ ẹlẹ́ni ẹnu ló ṣégin ni yóò torí ẹ̀fẹ́ kú màdá anábì kọ àti so ìyẹn ó lè ṣẹlẹ̀ àmọ́ ẹ̀mí àmọ́ ò ń gbọ́rí so wọ́n lọ tọ́ ara rẹ̀ náà. ẹ. ṣé kí ọ̀sán pé ẹ̀mí wọ̀ nípa gbàgbọ́ lórí àwọn tó máa ń fẹ́ sọ pé àwọn òbí rẹ̀ kí ẹ̀ wá bẹ́ẹ̀ wà ní ìlànà. ká ní mọ̀ nípa báíbù ìpìlẹ̀ ni pé a ní ìdí ẹ̀ a ní ìdí ẹ̀ ẹ̀sìn wa tíra àti wa ó ti tó wa láti mú nímọ̀ parẹ̀ ìsìláàmù ò sì gbà wá láàyè rẹ̀ nípìlẹ̀ bẹ́ẹ̀ òun lọ́pàá wọn yẹ pé jẹ́ tí ó mú wọ́n kan lọ́wọ́ nínú tààrọ́tì anábì ó bínú anábì sọ fún pé laukana musa ayá máa wàṣẹ àwọ ilà ti báyìí sí musa gaba ń bẹ láyé ni kò sí tí ó ṣe dìbò gẹ́gẹ́ lọ jukọ́ tẹ̀lé òun anábì lọ kí ló wá tí ń tíra rẹ̀ wá lọ́wọ́ rẹ̀ kí lọ́wọ́ rẹ̀ fi ṣe ṣe ń dáhùn sọ yí báyìí ìpìlẹ̀ ni pé àní ìdí ẹ̀ àmọ́ tá a bá fẹ́ kọ́ tá a mọ̀ mọ́jẹ̀módì ẹgbẹ́ bá àfáà ti sọ ìdáàbá àsìkò yìí sọ ni pé ẹni tó bá kọ́ báíbù ni ó gbọ́dọ̀ ti jẹ́ ilé mímọ̀ tó dájú níbi ọ̀rọ̀ alukur'ani àti hadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó bá jẹ́ onímọ̀ tó dájú ẹ̀hẹ́n tó bá wá mọ báíbù sí gbà wọn kò sí pírẹ́mù kò sí gẹ́ni kò sí pírẹ́mù rárá torí pé àwọn eléyìí ti gáìdì ẹ̀kọ́ ní yóò sì náà mẹ́wọ̀n kọ̀wá tó túmọ̀ sí pé yóò fi dáwà rẹ̀ yóò gbéṣẹ̀ lérí pé kọ́mọ ṣe ní eh, eh, kílẹ̀ mọ́ ṣe cooperative kìí wíyẹ̀ wá gbéṣẹ̀ lérí ẹ̀ náà a ní láti gbéṣẹ̀ dáwà àfi tó bá jáwá lẹ́kọ̀ọ̀kan láà máa lò nígbàgbọ́ wá gbéṣẹ̀ dáwà yìí lérí cooperative kó lẹ́ bá káàkiri àìmọye ọ̀rẹ́ sí mẹ́rin tó yẹ kẹ́kẹ́ sí gẹ́ni kẹ́kọ́ àwọn èèyàn ojoojúmọ́ náà bẹ́rù lọ́wọ́ lọ sọ́ọ̀dì lójoojúmọ́ wọn lọ wọn kú sọ́gbárí ẹ ẹ̀ǹkẹ́ bẹ́rẹ̀ kí ó kí nínú ó kí nínú kíni nínú ìjọ ṣàpá kíní kan wọn lọ wá sórí àwọn nǹkan mí gbé tó jẹ́ òfin ẹ̀sìn tó yẹ kíni tó pàtàkì òòrì há sórí tó bá sì rí nǹkan àwọn èèyàn ní ìsìláàmù láti bẹ̀ ní àwọn kan ní pé wọ́n bá kó wọn wọ ẹlòmíì kó wọn wọ ànábì ò lo ìjọba eré kẹta ẹsẹ̀ kẹwà kó tó di kó sọ àwọn yẹ̀wù di fi kéne di mùsùlùmí àgbẹ̀ kọ́ ni ànábì ò lò so fi ọ̀rọ̀ náà wọ́n bá fi pè wọ́n àwọn àmọ́ nǹkan bẹ nínú ọ̀rọ̀ àkídà fẹ́ kẹ́ ẹ̀mọ̀ tẹ́ ẹ̀mọ̀ lórí gbogbo àwọn tẹ́ ń ṣe kí nìyẹn ni àkídà fẹ́ yé wọn kí ni ó kéré sẹ́kọ̀lẹ̀ jẹ́ gbogbo tẹ́ mọ̀sọ́ lójoojúmọ́ ọ̀rọ̀ báìbù kìíní kan lẹ́ mọ̀sọ́ lójoojúmọ́ ọ̀rọ̀ islam da islam ọ̀dá àwọn mùsùlùmí gẹ́ mẹ́lẹ̀ tó yẹ pé ẹ̀sìn wọn ti jogẹ́ tí wọ́n rí sí ẹ̀rọ láyé yẹn sí fún wọn ìwọ́n mú òun lékó torí pàtì pàtì ni kí wọ́n pé àmọ́ tẹ́yẹ bá kọ́ ni fún pé ẹ̀kọ̀ọ̀kan tẹ́yẹ bá nídìí ẹ̀kọ́ sí tó burú ànábì zaid ọmọ thabit àbí thabit rasid ibn thabit ó ní kọ́ lọ kọ́ taurat bàtọ́dẹ̀ lumadina ó ní kọ́ lọ kọ́ kí òun ó lè ti bẹ̀ máa pípẹ́ bá fẹ́ báwọn sọ̀rọ̀ àbíyàn kan ó mọ̀ wẹ̀ àparọ́ kún ó lè mọ̀ tí bẹnu tíra wọn ó sì lọ́wọ́ kọ́ láàrin ọjọ́ díẹ̀ lòun fi ṣe kẹ́ni lòun fi háà sórí kódà tó dijọ́ yẹn ni ó ti mọ àyà kùránì dáadáa kánábí ó tó dé ó ti mọ àwọn àyà kùránì dáadáa ó ti gbọ́n pa ànábì ó ti ka àwọn nǹkan tó pọ̀ àbúrò àbí tuntun wá rí pé ọ̀dọ́ tó ńlá tó tó nímọ̀ ni ànábì ní kọ́sì kínní kọlọ̀kọ́ kìnní yẹn ní títorí pé kánábí ó lè fi máa táwọn kìnní bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú ànábì lójú nínú tíra àwọn kánábì ó lè máa lò láti fi sọ pé inú kò rí báyìí báyìí ló rí so orí ìdí ẹlẹ́yìn ni pé a ní ìdí ẹ ẹni tó bá wá fẹ́ kọ́ ní kójú pẹ̀lú tó ti nímọ̀ lójú méjèèjì ìgbà yẹn ni a tó ní ìdí wọ́n lọ́ta ara Ah, ẹ máa ní mùsùlùmí ni mi sẹ́lẹ̀ bẹ́ẹ̀ lómi mùsùlùmí ni mi sẹ́lẹ́gbẹ́ mi ní sẹ́lẹ́gbẹ́ so tó bá ní àlùsùn náà náà ni mi mẹ́ta ogun wa ní mùsùlùmí ó ti yé àmá pàtàkì mùsùlùmí àwọn kan náà jẹ́ yẹ̀wò nínà àbí tó ká fi arí mùsùlùmí ní sẹ́lẹ́gbẹ́ ni wá ni ẹlẹ́gbẹ́ kọ́ so láàárín àwọn mùsùlùmí náà ni àwọn èèyàn pẹ̀lú àwọn ní mẹ́ríkà sí àwọn ẹgbẹ́ra wọn ní tìjáni eh, wọ́n sì gbẹ́ra wọn ní kọ̀dìrí ayé ẹ̀kọ́rì alùkọ̀dìrí àwọn ẹgbẹ́ra wọn bẹ́ẹ̀ kọ̀dìrí lòun wọn jẹ́ wọn ò pẹ́ra wọn ẹlẹ́gbẹ́ náà ni wọ́n wà wọn ò wọn gíní so tí sáláfí bá pé tó bá pẹ́ra ẹ̀ ní sáláfí ni àbí alùsùnà kò túmọ̀ sí pẹ́lẹ́gbẹ́ ni orúkọ mi orí ọrùn kọ́lá ní ìtàn àṣẹ lèèyàn fi ń dẹlẹ́gbẹ́ العبرة بالمعاني وبالحقائق لا بالمسميات ìta nídì òun ni túmọ̀ tí ìtẹ́ǹsì kó sínú àti ìtẹ́ ìpàtíkọ́lápá tẹ́ǹsì gẹ̀gẹ̀ tó ní tẹ́tẹ́ǹsì gẹ̀gẹ̀ tó kó sínú òun la nídì kí é sórúkọ tẹ́ǹjẹ́ gbogbo àmì sálábí lọ pẹ̀lú àmì ẹjọ́ pẹ̀lú sálábí yẹ sálábí kálábí tó tó sí ó sì pẹ̀lú ẹni gẹ́ni sálábí gbọ́dọ̀gbẹ́ tí mo sọ yìí tó dẹ̀ ọlọ́pẹ̀rẹ̀ sálábí òfin èdè ẹlẹ́gbẹ́ ni ọ in tó ń se ní ọ̀sọ̀ di ẹlẹ́gbẹ́ èmi sálábí ni mi báwọn yẹn kìrì lẹ́lẹ́gbẹ́ ó sì wù mí òkè èmi sẹlẹ́gbẹ́ ọlọ́run sì ní se níbẹ̀ so kátólì ìpò jẹ́ ẹlẹ́gbẹ́ in ti máa ń se láti mà bí kí ni ẹlẹ́gbẹ́ ni bó tẹ̀ yẹ sí pé ní tabakara wo náà tabá ń dákọ̀ ẹlẹ́gbẹ́ ni ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ẹlẹ́gbẹ́ burúkú mùsùlùmí gẹgẹ́ ńlá yẹn ẹlẹ́gbẹ́ náà ni wá àwọn ẹlẹgbẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ni wá tabatu wa ń dáyàn pé pé ẹlẹgbẹ́ ni ajẹpọ ti kúrò ní ẹlẹgbẹ́ tọlọ́run ó ti di ẹlẹgbẹ́ kí ni ẹlẹgbẹ́ kejì torí pé Ọlọ́run ní àlà ìnà ìsìbàláyé ọmọ ìmùfìlẹhùn Ọlọ́run tí wọn jẹ àwọn ìsìbù tọlọ́run àwọn ẹgbẹ́ tọlọ́run àwọn lóye kí ni àwọn ni wọn jùlọ àmọ́ àwọn ìsìbù míì tí wọ́n jẹ́ pèsè ó ti tọ́lá ní kó lọ hisbin bimala lórí farahun ó gba àwọn ẹgbẹ́ tí ní ojú mẹ́jọ ní ẹgbẹ́ burúkú nù ẹgbẹ́ òṣìnà so gbogbo ara ẹlẹgbẹ́ ni wá tẹ́lẹ̀ náà mùsùlùmí sí àwọn yahudi ẹlẹgbẹ́ ni wá láàrin mùsùlùmí mùsùlùmí tó wá dé déédéé ẹlẹgbẹ́ ni èyí tí ó sì dé déédéé kí ni ẹlẹgbẹ́ lòun náà àmọ́tàbá ti tẹ́kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ dákọ̀ ẹlẹgbẹ́ ẹ̀tọ́ méjì olóbíbí làṣọ torí àwọn tá olóbíbí àdúgbò lè pẹ́ra lẹ́lẹ́gbẹ́ kan ààrẹ jì ẹ̀gbọ́ àdúgbò lè pẹ́ra rẹ a máa ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ tó amẹ́lẹ́gbẹ́ tó wá ẹlẹ́gbẹ́ tọ́lọ̀ torí pé tọ́lọ̀ ń bá ní ká ṣe là ń ṣe a ṣe tọ́lọ̀ ní a mọ̀ ṣe ń níbi fi wáyé lórí làṣẹgẹ́ni là ń ṣe àwọn oníníkà ìṣẹ̀lẹ̀ tó máa pẹ̀lú àwọn akámọ́ adára wí lọ́tọ̀ọ́ ẹni tí ọba ṣe nǹkan mi òun láàdá táàgì lẹ́gbẹ̀ẹ́ tí wùláìkàl ahsan wọ́n láti wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ ni àwọn ẹni wọ́n ni ahsan àwọn tí wọ́n kójọ lórí aburú tẹ́ pé ọ̀tọ̀ ní pàtí ọ̀tọ̀ ní pàtí ọ̀tọ̀ ní pàtí tó yẹ sálàfí ni wá àìsẹ̀ ẹlẹ́gbẹ̀rú tí wọ́n yẹn ẹlẹ́gbẹ̀tọ̀ lọ́wọ́ ni wá ẹwú pé sálàfí ni kò dẹ̀ túmọ̀ sí pé ẹ̀ ń fọra yín mọ́ kò túmọ̀ wí gíní torí wọ́n tó lè fẹ́ mú ilẹ̀ òun náà pé ọlọ́run wà látúnṣe kú kéré àǹfóṣàkùn wọ́n lè fẹ́ mú yín kò túmọ̀ sí pé ń fọra yín mọ́ o ọtí yẹn sí ẹni tó bá ń fọra ẹ̀ mọ́ tí ń pèrè ẹ̀ ní kíní kan tí fi ń ṣe fáàrí òun ni àyà yẹn bá rí oníkẹ́ni àyà yẹn bá rí kọ́lá ìgbà mi tó sópin ara rẹ ní nǹkan tó dáa ni tó yẹ kó fi ṣe fáàrí ni tí afc bẹ́ẹ̀ kó fi ṣe fáàrí ni òtún jẹ́ kíni ayàrá òkú bá oyún náà àmọ́ pèlè ní pé ẹni tí máa ń tí máa tí máa ń pèlè ní kíní kan tí fi ń ṣe fáàrí òun láàyàn bá wí kò bẹ́ni tí ń sọ lásán wí turbi anabi wa muhammad sallallahu alaihi wasallam ó fi àwọn àìmọye ìròyìn ó fi kíra rẹ̀ ó ti yẹ sísìn túmọ̀ ìgbé kíni anabi ní ana sayyid wala bi bani wa ana sayyid eh ana sayyid wala bi eh adam yawm al qiyamah la fakhara ana sayyid wala bi adam yawm al qiyamah la fakhara èmi dari yìí olórí ni mo jẹ́ fún àwọn ọmọ ádámà fún ọmọ àwọn ọmọ ádámà bí pé àwòládì ádámà lọ́jọ́ ògbéda ní kìyàmà láì ṣe ti fáàrí anábì ọ̀fọ̀ rẹ̀ máa bí ọ̀fọ̀ rẹ̀ ọ̀yẹrẹ àbí òyẹrẹ òyẹrẹ àbí òyẹrẹ òyẹrẹ náà òyẹrẹ náà abdullahi kánú àwọn àbádéyà abdullahi ọmọ masoud náà ni ó ní kò sí ìkẹkẹ nínú àyà ọkùnrin àfi kó wọn àbúláwà àwọn masóòdì ọmọ ayà yẹn kó wọ́n sì mọ̀ tó fọ̀kalẹ̀ kó wọ́n sì mọ̀ àwọn tó torí ẹ̀ sọ̀kalẹ̀ ó yẹ rẹ̀ àbúrò yẹ rẹ̀ ọba wí wọ́n ti yé tó yẹ kó ọba bí sí fáàrí nǹkan ló bí nǹkan àwọn èèyàn ni wọ́n fa tó fi sọ̀rọ̀ yẹn àbọ̀wọ̀ yẹn níbi kan sọ níbẹ̀ kò túmọ̀ sí pé gẹ́gẹ́ ni ana sálàfì ana àtàrí arọ́bìsì yàtọ̀ láàrin ẹni tí pẹ̀lẹ̀ ní gẹ́ni tí pẹ̀lẹ̀ ní khariji àbí tí pẹ̀lẹ̀ ní gẹ́ni ash'ari àbí tí pẹ̀lẹ̀ ní mú gẹ́ni mu'tazili àbí tí pẹ̀lẹ̀ ní markazi àbí markazi ni wọ́n ọlọ́run jẹ́ markazi. kọ́lá tí ó ní ánà àárọ̀ bí ó pè mí kí lọ́gbẹ́ gẹ́ni gẹ́ni gẹ́ni ánà marikasi ọlọ́run èyí sì ní jẹ́ àdábí ìní ánà àdábí àwọn kan náà ń fi ìhun sọ yẹn náà ẹ̀yìn wọn pẹ́pẹ́ ìyẹra nígbà tó ń pèrè ní ánà àdábí àwọn apẹ̀rẹ̀ ní ánà sáráfí ọwá náà ìyẹra wa torí ọlọ́mọsá sí dára fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Azul. Azul. Azul. Azul.